bisimilah alhamdulilah akpama salatu wa salam ala rasulillah wa alalihi wa sahabihi wa mawala. taba ti dé múnà tó ṣe pé bẹ́ẹ̀ la máa sùn láti ọjọ́ ọdún yẹn bẹ́ẹ̀ la máa sùn. ẹ̀nà bá ráyè lọ sí tàwáfù lè fádọ̀ lóòjọ́ ọdún tí ọba lè ráyè ṣe kọlọ́jọ́ kejì tàbí kọlọ́jọ́ kẹta ìjọba ráyè tọba lè ṣe pàápàá yìí lọ tọba pẹ́ tí ó láwùjá gẹ́gẹ́ bí obì torí lè tẹ́sù rẹ̀ nígbà tọba tó dá náà kó wọ́n tó lọ àwọn ajẹ́rìí kan ti pé tá a bá dé jámúrọ̀ yìí jámúrọ̀ yìí ká má gbàgbé mẹ́ta ni wọ́n ti fi hàn wá ìkéní ìkejì ìkẹta tá a bá dé débi jámúrọ̀ tó lè wúlá jámúrọ̀ tó lè wúlá yìí òun ló súnmọ́ sí mọ́sídìrì lọ́kọ́ìfù mọ́sídìrì lọ́kọ́ìfù níbi tá a ti máa kí àwọn ìrun wa ní múnà mọ́sídìrì lọ́kọ́ìfù láti máa kírun wa tá a bá ti wá débi jámúrọ̀ tó lè wúlá yìí á jù lóko a wá jẹ́ nìkan tí ipa bọ̀ síwájú díẹ̀ léyìí tá a gbé jámọ́ ẹ̀ sí ọ̀tún a wá dojúkọ kíbla ibi tọ́nà kíbla wà lẹ́ni tí ó dò ó tí ó pẹ́ abẹ́lẹ́ wọn bá ń bẹ lẹ́ni tí ó gbọ́ wa sókè tá abẹ́lẹ́ wọn bá dáadáa eléyìí wà dáadáa níbi àdéhìí abdullahi ibn Mas'ud nínú sọ Bukhari àti Muslim àtàwọn míì wípé ànábì Muhammad sallallahu alaihi wa sallam àmàṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà a wà bí jámúra ẹlẹ́ẹ̀kejì àjò òun náà ní òkò méje tó yẹ jù a wa sí ẹ̀pẹ́ àlàáfíà oníṣẹ́ tún tẹ o a síbi ẹ̀gbẹ́ àlàáfíà rẹ̀ òun tiẹ̀ náà a dò kíbla lẹ́ni tí ó pẹ́ a sì ọba ń lẹ́ni tí ó wà méjèèjì a sì a lọ sí jámúra ẹlẹ́ẹ̀kẹta. òun là ń pè jámù ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní akọba kábà gbàgbé o jámù ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní jámúrọ́tulẹ̀ akọba jámù ẹlẹ́ẹ̀kẹta yìí àjò òun náà lóko méje kí eh, ilẹ̀ kọ́ bọ́ sí apá wa mọ̀nà yóò bọ́ sí apá ọ̀tún ibi tí kàábà wà yóò bọ́ sí apá ibi tí mùnà wà yóò bá ṣe ọ̀tún bá sì dó wa nù so bá sì ju òkú yẹn nù ibi tẹ́lẹ̀ táǹpẹ́ ní jámọ́tò la kọ́ bá wa nù àwa ní dúró lọ́dọ̀ bí tiẹ̀ tá a jókòó lílọ ni o tọ́ba rẹ nìkan tí ń dó mbẹ̀ ń kan sọ pé bíi ah, ni o àyè òun a ti sùn wá a tún lọ ẹlẹ́ẹ̀kẹta náà nù táàtù lọ síbẹ̀ so àwọn ọjọ́ yìí ẹni ó bá ti ṣe é níjọ́ kejì ọdún jọ́kẹta ọdún tẹ́ tó fẹ́ máa lọ kò sí ohun tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni ó bá lè sọ ọ́ di ọjọ́ kẹrin tí ó máa jẹ́ àyàmọ̀ tẹ̀síríkì òun lọ dáa jù torí pọ́lọ́wọ́ bá sọ pé wàá kúrò lọ́wọ́ fi àyàmì máa lò dàt ẹni tí ọlọ́ọ̀bá láwọn ọjọ́ tó ló ń kà àwọn tá a jẹ́la fi ìyàwó mi ẹni tí bá ń kẹ́jú tó ti lọ́jọ́ méjì tẹ́lẹ́yìn ọdún fọlá ìsìmàlè kò sẹ́sẹ̀ fún ọmọ tá a kọ̀rọ̀ fọlá ẹni ó lọ́ra tó fi dọjọ́ kẹta ọ̀sẹ̀sẹ̀ fún lẹ́mọ̀ ní tapọ̀ fẹ́ni tí bá ń payọ̀ ọlọ́run ọba ìyẹn làwọn afá sọ pé lẹ́ánẹ̀ta akọrò lè rọ́mí afdol ká lọ́ra di ọjọ́ gbẹ́kẹta tí ti àyàmọ̀ tẹ̀sírí kẹjọ́ máa jẹ́jọ́ kẹrin òun ló da jù lánàá òun sunna òun ló sì jẹ́ sunna. bẹ́ẹ̀ bá ṣàlàyé fún wa lọ pé nínú sunna ni àtẹ̀rìtì bò báyìí nínú mọ̀nẹ́sìkì mọ̀tàkọ́ dìmà ká tẹ̀ tẹ̀léra wọn bá ti sọ ọ́ lẹ̀kẹ́ ká sọ̀kò lóòjọ́ ọdún yẹn gẹ́gẹ́ àkọ́kọ́ lọ sọ òkú kan èyí tí mo ti sọ lọ sẹ́yìn bí mo ti sọ yìí lájùkò yẹn náà ó tó lọ sí lè fàádọ níjọ yẹn àwọn ọjọ kejì ọdún ọdún kẹrin ọdún tí mo sì sọ tán yìí àwa jẹntì ipa ẹrẹ àwa jẹntì orí àwa lọ sí yẹn ni pé lọ sí jámúrọ jámúrọ tọjọ ọdún lọ sí ká má gbàgbé pé ọdún ọjọ́ kejì náà òkú twenty one ọjọ́ kẹta náà òkú twenty one ọjọ́ kẹrin náà òkú twenty one twenty one twenty one la máa kó lọ́wọ́ òkúta méje méje náà la máa jù síbi ọ̀kọ̀ọ̀kan ká má wàá gbàgbé àwọn èèyàn máa ń lé òkú bóyá ṣàìtọ́nù gẹ́gẹ́ lómi lè ju bàtà sí gbogbo àwọn kàtìkàtì làwọn eléyìí o àwọn olú kan bẹ tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fowó kọbọ láti rí tí wọ́n ní wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹjẹ ìwé báyẹn ṣùgbọ́n òkúta tá a ṣàwọn òkúta wẹrẹ náà tí òjù gbé ewu rẹ lọ tí òjù gbé ewu rẹ lọ ọwọ́ àṣẹtọ́ fún ẹni tó bá yẹ pé ó bá ní àwọn àwíjàre kan bóyá látara àárẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ń tiẹ̀ wọ́n ṣe é lẹ́tọ̀ọ́ fún òun láti jẹ́ pé ó lè bá láǹfààní àti sun mọ̀nà kọ́ máa lọ sun mọ́kà bóyá látara àwọn díkà àbí kejì bọ́tà bá sun mọ̀nà òun ló dájú ló bá ṣẹ̀rí àmọ́ o ká má wàá gbàgbé wọ́n ṣe é lófin wípé gbogbo àwọn àsìkò tá à ń lò ní mọ̀nà yìí a lè máa lọ bẹ kàábà wò tá a máa lọ kàábà wò táàsì máa lọ tọ̀ wá fún bẹ́ẹ̀ alẹ́ lọ́jẹ́ ni ọ̀sán lọ́jẹ́ ni ìgbà yóò tá a bá débẹ̀ lọ tọ̀ wá fún. torí padà bí náà máa ń ṣe bẹ́ẹ̀ ẹni wọ́n bá rí ṣeun lọ́dọ̀ àjò. ó sì jẹ́ òyìn fún alálàájì lásìkò yìí kọ́ máa sọ gbogbo àwọn wákàtí àrùn rẹ̀ kó jàmá. fún púpọ̀ jù kó máa tọ́ba rọrùn fún kó ṣe bẹ́ẹ̀ torí pàdébí àmọ́mọ́sá pé sọ́dà fi mọ́sílẹ̀ khaif ṣẹ̀bẹ̀ òun náà lẹ́bi ìyá àwọn ànẹ́bí ọlọ́run ọba méje iná ẹ̀ ni wọ́n kírun ní mọ́sálásí tí wọ́n bá ti wá parí àwọn òkú yìí láwọn àyámọ́ tẹ̀síríkì yìí ìwé ẹni bẹ́ẹ̀ ti parí sí ájì rẹ̀ nìyẹn o ó ti parí sí ájì rẹ̀ nìyẹn kó wá gba mọ́kà lọ mọ́kà yìí náà wàá wà yóò wàá wà níbẹ̀ dàkókò tọ́lọ́run bá kọ pé yóò fi wà ń bẹ̀ tọ́jọ́ létó ìjọ tí wọ́n bá ní pé tó ilé yá o ojoojúmọ́ yọ jẹ́ nìkan pé yọ máa lọ kírun jàmá rẹ̀ ní Kaaba yọ máa lọ kí wákàtí márùn rẹ̀ ní Kaaba ó sì pé kọ máa sọ jàmá kó ó pé kó máa sọ jàmá ó pé máa kì í nínú o Kaaba ni kó ti máa lọ kí gbogbo wákàtí márùn rẹ̀ ó pé kí ni ìta sọ So ànábì sọ pé salatu fi masjidi ẹni ọba kí o mọ́sálásí mi ànábì ní Madina afdal min alfi salati fi ma siwa ó lóore ju kó kí nílé ní mọ́sálásí mi lọ ní ìlọ́po one thousand illa al masjid al haram àyàfi masjid al haram nìkan illa al masjid al àfi masjid al nìkan wa salatu fi masjid al haram torí pé mọ́sálásí ní káàbà táwọn pé mọ́sálásí àbẹ̀wọ̀ yẹn áfùtọ̀rọ̀ mi ní àti àlèfín sọ̀láàtẹ́n tí mà sí wà ọlọ́lá kéèyàn olóhùn ó kí irun yẹn ní mọ́sálásí mi ní ìgbà hundred thousand tí wọ́n náà ti gbọ́ àwọn mọ́sálásí àdúgbò yẹn àwọn mọ́sálásí ìlú yẹn àwọn mọ́sálásí ilé yín pẹ̀lú kó yẹn téèyàn bá tó kírun tó fẹ́ kí ní káàbà yẹn ẹ̀yọ̀kan tó fẹ́ kí yẹn ó dìgbà tó bá tó ké nílé yín ládùúgbò yín nílùú yín ní ẹ̀mí hundred thousand kó tó ṣe lè dé ládé ìjọba kí n káàbà sọ wá ìgbé kan máa kírun káàbà pé ọ hòtẹ́ẹ̀lì lọ sọ̀rọ̀ fáwọn tí máa ń kírun ní hòtẹ́ẹ̀lì o tí ì bá ti pé nira ńlá kan lọ́ba bá ọ náà ló kún o. wọ́n yóò ṣe òfin tọ̀wá ọ da kí o sì máa tọ̀wá fún dáadáa kí ọ̀pọ̀ ẹ̀ jọ máa tọ̀wá kí o sì máa kírun lákòókò tó bá rọ̀ ọ ní àwọn nẹ́fìlà lálẹ́ ni o lóru ni o bákan náà èyí sì láǹfààní kéèyàn máa ṣe tọ̀wáàfù yìí lálẹ́ ni o lóru ni o torí pé ànábì Muhammad sallallahu nípa nípa rẹ̀ ó ní pé nípa rukunul aswad ìyẹn igun àkọ́kọ́ tá ti bẹ̀rẹ̀ tọ̀wáàfù wa àti igun ẹlẹ́ẹ̀kẹta tó nẹ́ẹ̀sì sí di kájà lásìwádò tá ti bẹ̀rẹ̀ tọ̀wáàfù ànábì sọ pé fífi ọwọ́ pa méjèèjì yahutu lè kọ̀tọ̀ ọ̀yà tí máa ń mú ẹsẹ̀ tí máa ń pa ẹsẹ̀ yẹn rẹ ni o ọmọ tó fàbílì bẹ́ẹ̀ ẹni yòówù tó bá jẹ́ pé ọba tọ̀ wá fúlé ọlọ́run ọba lámúyẹ́rù fa àkọ́dàmà ni kò sì gbé ẹsẹ̀ rẹ̀ kó ń bẹ pé sáà tọ̀ wá fún wọn lámúyẹ́dà àkọ́dàmà ni kò sì gbé ẹsẹ̀ rẹ̀ kó ń bẹ ilà kátàmà lọ́hùnláwù hasana àfikọ́nà ọba ọkọ̀ dáadáa kò ní gbé ẹsẹ̀ rẹ̀ kẹ́ àfikọ́nà ọba ọba rẹ̀ kọ́ fi kọ́ dáadáa fún wàhátọ̀ á ní ọkọ̀ tèèyà ẹsẹ̀ kejì sọ́ọ́ wọ́n fi bá pẹ̀sẹ̀ rẹ̀ ni tó bá ti ń gbé ẹsẹ̀ kan sókè báyìí wọ́n fi kọ́ dáadáa lẹ̀ fún ń gbẹ́sẹ̀ kan lẹ̀ báyìí wọ́n fi máa pẹ̀sẹ̀ rẹ̀ ọ̀ká dá wọ́n tún gbé àjùlọ fún ọmọ ní án àtìkè àtìkè ẹni yóò bá ní sí tó nínú ọ̀rọ̀ mi ànábì sọ pé yáàbà ní abdulmanaf mo pè yín abu eh, eh, abdulmanaf ni àwọn ará àwọn ọkùnrin sí nìyà o látẹ́m náà ahadan tó fa bi hadha albayt ẹ má kọ̀fẹ́ ní kankan o tó bá jẹ́ pé ọkọ̀ kiri ká ilé ọlọ́run ọba yìí wọ́n sọ́la ayata sáà àti sáà lẹ́yìn náà náà ìgbà yóò tó yóò kírun bẹ́ẹ̀ lóògùn lọ́jẹ́ ni o lọ́sàn-án lọ́jẹ́ ni o ẹ gbọ́dọ̀ kọ̀ fún o ẹ gbọ́dọ̀ fún o kọ̀ fún o. eléyìí ló fi jóye wa nípa pé nígbà tá a bá padà sílùú mọ́kà padà tá a ti lo ọjọ́ mẹ́ta wa tán lẹ́yìn ọdún ní múná a wà padà sí mọ́kà ọjọ́ tí wọ́n bá di pé a bá lò kó tó di pé wọ́n ní pé iléyá pléènì wa ti dé òní a máa lọ tọ̀ wá fún ilé a máa lọ tọ̀ wá fún ilé a máa lọ tọ̀ wá fún ilé iye yóò tá a bá yá Kama máa tọ̀wáfù lé ọlọ́run tá a bá ti dé káàró àbáyé tọ̀wáfù la kọ́kọ́ fi kí òun ká máa tọ̀wáfù ẹ̀ dáadáa kájọ́ ọ̀pọ̀ dáadáa ọlọ́run bọ́ balẹ̀ ká yọ̀gbà ìjọsìn wa lọ́wọ́ o káwá sọ yìí ká parí rẹ̀ bí ní ìlà ìtààrà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh